náà ni ìkọ̀rájù qimati zakat al-fitr ìkọ̀rájù qimati zakat al-fitr ǹjẹ́ láàlè fowó yọ jákàt yìí la yajuzu dhalik la yajuzu dhalik lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ torí pé àwọn nǹkan tí ó fàtà àti lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ pọ̀ torí pé owó ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ oúnjẹ ni wọ́n fi yọ àwọn sàábà ànábì nígbàtàwọn náà tún dé lẹ́yìn ànábì صلى الله عليه وسلم tọ́n ti bẹ́ oúnjẹ ni wọ́n fi yọ eh, ìkan náà àwọn ìmọ́mù àgbẹ̀ mọ́mù Ahmad ó ní la yu'tal qima èyí fún wọn léwó èyí fún yẹn ní válù zakatul fitr hmm. eh, àwọn ìyàwó sọ fún pé kí lalahu qawmun yaqulun wọ́n láwọn kama wọ́n mọ̀ gbérú mọ́ káàkiri wọ́n mọ̀ gbárò káàkiri pé Umar bin Abdul Aziz kana ya'khudhul qima wípé ah, ìkan náà àwọn àlífà àwọn mùsùlùmí láàpẹ̀ Umar yọ hmm. wọn lọ yọ̀ǹda pé kọ́mọ̀ wọ́n gbà wá látọ̀dọ̀ ọmọ ọgbìn abdulaziz lóòótọ́ ṣùgbọ́n kọ́lá قال الإمام أحمد الثقفي يدعون قول رسول الله صلى الله عليه وسلم قول رسول الله صلى الله عليه وسلم ويقولون قال فلان ويقولون قال فلان ها آه، آه، اف يور النبي لا ما في لا بعد الله عليه وسلم ثاني يوم من قبل عزيز من ثاني بعد صلى الله عليه وسلم واسن يعني كي فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ema yo jaka ni ko ke ema yo value jaka to àwọn oúnjẹ tá a máa ń fi yọ jákà hmm, ẹgẹ́ ah, bí àwọn náà ti mọ̀ pé oúnjẹ tó dáa tá a jẹ náà ló ká fi yọ jákà oúnjẹ tó wà available hmm. tí ó sì common táwọn èèyàn sì fẹ́ràn hmm. láwùjọ náà ló ká fi yọ jákà pé èròǹgbà aláìní wà lọ sókò lọ yọ wá tó mẹ́yìn ẹ̀yìn ah. àwà yọ wà pé pé ah, oúnjẹ náà àwọn agbè fáwọn èèyàn tó máa jẹyìn àgbà àràn lọ́wọ́ bẹ́ẹ̀ tàbí ká lọ kó ìkùrọ̀ wá ẹran jù sẹ́nu máa jẹ́ oúnjẹ náà lélé náà gbogbo àwọn kan àwọn ìyá gbọ́dọ̀ jìnà sí torí pé èròǹgbà sẹ̀rẹ́ àìsílámù ní láti fi ìdùnnú sínú ọkàn aláìní hmm. ìdíwé láti kó sínú wàhálà ayé náà oúnjẹ kan wá ń bẹ láyé nìsìn lórí pé àdísì kan bẹ lọ́dọ̀ wà sí àdísì àbí sàn ìdíkò lè rí ọjọ́ àánú àkàdí ẹlẹ́ẹ̀kan ó ní kún náà nùkúrí jù ha fi zámanì nàbí sallallahu alaihi wasallam sọ́ọ̀ min tọ́án ọ̀rọ̀ àmà yóò jákà ní sọ́ọ̀ ní múdù mẹ́rin ní láyé ànìyàn sallallahu alaihi wasallam wà dákẹ́ lọ kánà tọ́án múnà tamur wà kánà tọ́án múnà tamur wà ṣàyìn rọ̀wọ̀ والزبيب والأقص والشعير والزبيب والأقص آه، آه، أبو سعيد الخدري رضي الله تعالى عنه ونبتع بايو جاكاتا ونجلا فيو وانفين سلاي ونجيوه ọ̀tọ̀ ààmù ó wá sàlàyé irú oúnjẹ táwọn máa jẹ so irú oúnjẹ táwa náà ń jẹ lákòókò yìí nínú àwọn oúnjẹ tó gbalé gboko jù lákòókò táwa tó tó ráìsì kò sí bọ́ ọba fún èèyàn lẹ́wà ó gbìyànjú ṣùgbọ́n wàhálà tí ó ṣe ń bẹ̀ pọ̀ ju ti ráìsì lọ ráìsì ní fálù tó nípa báyìí jẹ́lá lè fi ráìsì ọjà ká ah àwọn onímọ̀ ní kódà ọ̀fẹ́ ìdábẹ̀ ni pé òǹgá lọ́fẹ́ dáadù lákòókò sí hmm, eh, tòrò ló ń jẹ gbogbo ayé eh, kìí sí èèyàn dúdú nìkan ní jẹ kìí sí àfọ̀fà nìkan ní jẹ kódà àwọn ìyá arúgbó wọn mọ̀tí ráìsì púpọ̀ àwọn bàbá àgbà wọ́n dìbò fún ráìsì ráìsì eh, ni ò ráìsì láfẹ́ jẹ ráìsì náà so nípa báyìí onúnjẹ tó gbalé gbogbo jù hmm. ẹ̀yẹ́gẹ́ bí hadith ta àkàrẹ́ kan látọ̀dọ̀ Abu Sa'id nípa báyìí eléyìí ni díẹ̀ nínú àwọn oúnjẹ tí a lè fi aṣọ fún wa pé oúnjẹ la fi yọ ọ́ jákàtà ọ̀dá akáfò oyò torí pé Ọlọ́run bá pàwà láti pé ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó tún pàwà láti pé tẹ́ bá ya pa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá yí ẹ̀yìn ẹ̀padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam in tanaza'tum fi shay'in farudduhu ila Allah in tanaza'tum fi ذلك خير وأحسن تأويلا àyà yìí fi ń yọ ayé pé tá bá ti yapa ẹnu nínú àwọn nǹkan nínú òfin Islam rí bá wọn ká ní káfowó yọ wọ́n torí pé owó ni yọ́ ṣàǹfààní jù fún aláìní hmm. tí wọ́n sì mọ̀ pé aláìní èyí owó hmm. oúnjẹ ni a máa yó nípa rẹ̀ hmm. ah, tó bá fún aláìní lówó náà tó bá jẹ́ sí pé ọgbò owó báyìí tó fi sápò èyàn lọ bá wọn tí ń tọrọ agbẹ̀nì tó bá fún ní oúnjẹ lónìí tó tún di lọ́la tó tún gbé ráìsì àbọ̀ kan fún àbí kọ́ngò kan àbí kílò kan fún ìjọ́ kìí náà tún gbé kílò kẹsàn tó bá jẹ́ ẹlẹ́kẹta ó rí pé ó kún ọ̀fẹ́ wọn hmm, ah, ṣùgbọ́n tó bá jẹ́ pé owó lọ́ba ń fún ojoojúmọ́ kó tó débẹ̀ gẹ́lẹ́ ti máa sọ fún ọ pé ẹmu wa tí hmm. ah, kìí ṣe wípé wọ́n fẹ́ ká fi zakatol fẹ́tẹ̀rẹ̀ sọ aláìní di ọ̀kánjúwà Hmm, tó bá yẹ pé wọ́n fẹ́ ká fi sọ́dẹ̀ ọ̀kànjọ àkọ́nú amúra sí tọrọ agbè ni eh, wọn bá sọ pé ká máa fowó yọ eh, torí pé eh, ṣùgbọ́n a fẹ́ kọjá sí pé aláìní ìhun ọjọ́ ọdún oní olòdà hmm, ah, e, èròǹgbà ìsìláàmù rẹ̀ wọn encourage aláìní wíkọ́ máa ṣàgbé káàkiri hmm. wọ́n kàn fẹ́ kọjá sí pé ìjọ ọdún kọsájà sí pé ìwọ náà lo ayé rọrùn tó bá ti dẹ̀yìn ọdún ṣiṣẹ́ rẹ ló kù mọ́ ìtí ṣẹ̀rí àǹsọ̀ ni tàbá wá ní ká máa fi owó yọ gẹ́gẹ́ bá àwọn kan ti rò ó tí wọ́n sì gbà wá látọ̀dọ̀ àwọn afáà kan àtàwọn onímọ̀ kan wípé owó gan lọ dáa jù lákòókò sí sọ pé owó ọ̀dáa jù lákòókò sí oúnjẹ tó dáa láyé ànábì sallallahu alaihi wasallam kírísùn dáa láyé àwọn sàhábà ànábì radiyallahu anhum òun náà ni wọ́n máa dáa lọ láyé láyé táyé ó fi parẹ́ torí ọlọ́run ní فردوه إلى الله ورسول والرسول فردوه إلى الله والرسول ọlọ́run tẹ́ bá takora yín tẹ́nu yín bá síra wọn tẹ́ gbọ́ra yín yé mọ́ nípa kan nínú ẹ̀sìn Islam yálà nǹkan ńlá ní nǹkan kékeré ni ó فردوه إلى الله ẹ̀yà ti ti padà sínú al-Qur'an ẹ̀sì padà sínú súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wájá lọ́nà súnà nàbí káti bọ̀ sínú alùkùránì àárí ikú ń jẹ nẹ́rẹ́ àti yọ qad aflaha man tazakka tazakka lọ́lọ́run wí ẹni tó yọ zakat tó yọ zakatul fitri zakatul fitri àwà lọ pé bó ní wọ́n ti wá máa yọ bí kùránì ti gbé wá onáà hadith Abu Sa'id al-Khudri kunna nukhrijuha يعطيها في زمن النبي صلى الله عليه وسلم صاعا من طعام صاعا من طعام أقول آه، إنك بعت أنا بن بلاي صلى الله عليه وسلم صلى الله يجاك صاعا من طعام صاعا من طعام آه، من طعام الأكل أنجه أنجه لا فيه ó wá fẹ́ kájẹ́ náà oúnjẹ tán sí wọ́n jẹ wa kana ta'amuna tamur wa kana ta'amuna tamur oúnjẹ tá a máa jẹ ń gbà náà tó jẹ́ sí kò gan lóúnjẹ gbogbogbò o ni date hmm. dàbídùn dàbídùn la máa jẹ dáadáa gan lóúnjẹ wa láti jẹ́ tó máa ni tó hmm. ń jẹ wa ni so nípa báyìí súnà nábì ló túmọ̀ Qad aflaha man tazakka. Qad ó ní ìdíkó mú kí ni wá kọ́ mẹ́rin wá